من الشيطان الرجيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين الحمد لله وبه نستعين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوك فون ألون السلام عليكم كالون أتولى رفوان نبي صلى الله عليه وسلم àtàwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tó bá wà lórí ìlànà tánà bí mu wá bá wa tí ó fi dọjọ́ alùkìyàmà. àmín. eléyìí ni ètò yín ètò wa da'watul haqq ìpègbè òdodo èyí tí ó máa ń fẹ́tí gbọ̀ wá ní dàjúdàjú nu Ramadan láti ilé agbóhùnsáfẹ́fẹ́ Premier FM ninety three dot five Dùgbẹ̀ Ìbàdàn tí àwọn ẹrú ọlọ́run ọba tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ kọ́lọ́mùsà ìbánisọ̀ wọn lẹ́sàn-án olóore. àmín. èyí tí àwọn afáwa fadilatu Sheikh Sulaiman Muhammad Al-Awwal tí wọ́n bá ní tẹ̀síwájú bí abala kejì ìdánilẹ́kọ̀ọ́ lórí tó ní bá ṣe pẹ̀lú almanamat tí à ń pè ní ìrìn àjò tàbí ìgbésí ayé ojú oorun kọ́lọ́ mọ́sá ìbánisọ̀ wọn ní ẹ̀sán olóore. lóòrò àná ibi tí wọ́n bá ní fi ẹnu ọ̀rọ̀ sọ òun náà ní bí orin tí wọ́n kọ fún wa tó jẹ́ pé bẹ́ẹ̀ náà wọ́n ti máa bá wa gbé ní ìdájí insha allah ta'ala falyatafaddal mashkuran ma'jura. أعوذ بالله من الشيطان الرجيم رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفى توفني مسلما وألحقني بالصالحين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أربع الله سبحانه وتعالى الحمد لله فبطو في المسلمين أعطوا ترى لكي كاري أتجاري فالنبي صلى الله عليه وسلم وانطلعوا بلد وما جاك يفوه ولم دكن ìkẹlẹ̀pẹ̀ ànábì o mẹ́jọ jẹ́ àyà fẹ́mi àtẹ̀yìn. àwọn náà à ń gbà lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run dákun jẹ́ kẹ́mi wa jẹ́ orí gbẹ̀yìn oṣù yìí o. gẹ́gẹ́ bí nǹkan tí à ń bá bọ̀ ní òru àná a ní ká tú orin yìí tó ti fẹ́ jẹ́ ká fẹ́ tú orin òun náà ni àdúrà tá a ṣe fúnlé tá a ṣe fóko tá a ṣe fúnlórí tẹlẹ́mù wa wípé ọlọ́run dákun méjì àwọ̀ ti ونحن من عاليا خرجنا من الدنيا ونحن من عاليا ẹ̀wọ́n gbèsè ayé táwọn táwọn jẹ́lẹ́wọ̀n táwọn ń gbé àti jáde kúrò láyé ní òtìsíá ara ayé ni ó ti ń pẹ́ wà fàlàfínà mínàlè àmúwáàtì fìyà wàlálẹ̀ àhàyà fàlàfínà mínàlè àmúwáàtì fìyà wàlálẹ̀ àhàyà. fàlàfínà mínàlè àmúwáàtì fìyà wàlálẹ̀ àhàyà. فلسنا من الأموات فيها ولا الأحياء ودعني يا وكوي وبوامه وفي ودعني على يد وبوامه على لد àjàrà oko àjàrà ayé àjàrà ọ̀run إذا جاءنا السجان يوما لحاجة إذا جاءنا السجان يوما لحاجة Àti ọmọ bí ó tẹ́wọ̀n tí ó jẹ́ ẹ̀dà, ibi ọba wa bá wà pẹ́ à, èmẹ́ sọ̀rọ̀ ìlú bá wọ́n fún jẹ́ yìí, wọ́n ní kákọ̀ gbogbo ìbọ̀dẹ̀ lónìí, afẹ́sàrí táìsì ibi tẹ́wàá yìí. Ah, látàmù ìbáyìí. Lónìí, wọ́n lè gba àwọn ẹlẹ́wọ̀n wọ́n ti padà tó chẹ́ǹgì sísẹ́mù báyọ̀ ìjọba àpapọ̀ wọ́n ti áàdì two thousand mọ́ ń jẹ ní o. ìdájá àgbàjánù yàwó máa ìjọba ní ká fi tó ẹ̀ náà lè fi wípé ìbọn bọ̀ láìpẹ́ yìí o ẹ̀mọ́ ti gàdìjàgídí gbàgán lọ́ba máa ṣàdúrà oní ọ̀tọ́lọ́ ní pé kí wọ́n yọrí tí ó bá wọ orí èyí wọ́n lè yíyọ ẹ̀rọ máa ń gbogbo àwọn nǹkan tí àwọn tí wọ́n mójútó wọn bá ń sọ yìí àjẹbọ náà wà kó lè náà já mi náà dúnìyà àjẹbì náà wà kó lè náà já mi náà dúnìyà. àjẹbì náà wà kó lè náà já mi náà dúnìyà. أجبنا وقلنا يا هذا الدنيا eh, eh, eh, ah, ọ̀rọ̀ ayé lè ń tọ́ra bá wa yìí èyí ń tọ́ra ní ibì kọ́lé ọ̀rọ̀ lé àtàlára wa sáàmọ́bí àwọ̀ ẹni àti ìwà láàmà ìrora kẹwà wà náà fún wáṣùdì rúrò fájú lò hádì ìfìnà. wà náà fún wáṣùdì rúrò yá fájú lò hádì ìfìnà. kí kí máa jáde mọ́ ta wá lọ́gàgà ibi tí a wà yìí òun náà ni kíkọ́ ní wọ́n sọ pé ah, ẹni rẹ̀ mọ́ wà gbé o á ta pé rẹ̀ kí ni. àwọn إذا نحن أصبحنا الحديث عن الرؤيا اذا نحن اصبحنا الحديث عن الرؤيا اذا نحن اصبحنا الحديث عن الرؤيا اذا نحن اصبحنا الحديث عن الرؤيا تابك دينتا ما بيا ولا بتعمل لا تفهم صفوا ابلكن دونوتيوا àti kú òun ilé ayé táwọn èèyàn gbé ayé ti ti àlá ìlọ́kùtà fi ń sẹ̀mí àrẹ ìmọ̀tá nǹkan pa wípé àlá tẹ̀ ń wò iná ara nfààní tó ní òun náà ni nta àṣàlàyé débi àlámọ́ yìí wípé ó ń pọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà tọ́lọ́ máa fi ṣe ìsílẹ̀ látọjú wọn fẹ́ẹ̀ tí ń bẹ̀lẹ́ àmọ́ kọ́ bàbá kí n kàtà wá síbi ìtàn ọ̀dọ́langba kan tó jẹ́ ẹni tó súnmọ́ àbá púpọ̀ wọ́n ti fẹ́ wọn fún ìkàtí kejì ó wọ́n lẹ́wọ́ fọ́pọ̀lọpọ̀ gbà àwọn èèyàn sáà wọ́n wọ́n kàlùkù mọ́jú àti ẹ̀ ọdún pẹ̀pẹ̀ ilé ìtí ọ̀nà bí ọlọ́ngà lọ́mà ọba dìjọ́ kan lọ́ba lálà nígbà lálà ọba lálà pé òun ta ìbẹ̀rẹ̀ tí wọ́n fi pa ọba ọba dì kàrí bí ọ̀rọ̀ náà sọ wípé fàfihù fil ardi arba'ata ashhur ọya anábì sọ fún gbogbo kẹfìrì pátá pé mo yọ̀ǹda fún kálukú gbogbo bí tó bá wù nǹkan ẹ̀ máa nìkí lórílẹ̀ ẹ̀ máa rìn lọ àdéhùn gbọ́nà oṣù mẹ́rin ló mú sórí ní báńkà díẹ̀ díẹ̀ ọmọ sọ fáwọn ìjọ ń bẹ lọ́wọ́ ìpé ẹ̀sìn mẹ́wọ́ tọ́ba ìjọba ìwọ́ kú olè wọn o ẹ̀dí ẹ̀dá díẹ̀ wọ́n gbére fún ẹ̀dí ọ̀mọ tí ń ṣe nígbà bóyá ìbànújẹ́ àti ìrònú ọ̀wọ̀n ó ti kó sí lórí nígbà pé ọjọ́ tó di oṣù mẹ́rin yẹn pé gẹ́gẹ́ nígbàjí lọ́ba ti lọ jókòó sẹ́nu ọ̀nà ẹ̀wọ̀n túbú tẹ́ fi wọ́n sí gbogbo bá ń fọ́tọ̀ wọn pé ìwé sílẹ̀ ṣẹ́ni àfẹ́ńtọ́ ìsọfún yẹn ni láti ṣe àtọ́fà sí ìṣẹ́ rúkú wọ̀lú ìlọ́jọ́ ń bọ́ sí lọ́ọ́ bá bẹ̀rẹ̀ rẹ̀ pé à ilé ọ̀dà yẹn lẹ́yìn kò pé ìṣẹ́jú márùn sígbà ọ̀kan nu àwọn dàbádé lọ́ba ti lẹ́kọ̀ọ́ lọ́ba mú ìlọ ta ní gbára yìí lọ́ba kó kọ́ rẹ̀ gbogbo kúkọ́ ìlọ́ba ti lọ́mọ yìí ọlọ́wọ́ yọ iná ìjọ lókù lẹ̀ wọn. ara àǹfààní tí àlà nígbà míì òun náà wípé ọlọ́run náà fi ṣe ìtọ́nisọ́nà pé ìdòkùn rẹ̀ ó ti ń dòkùn bọ̀ ọlọ́wà máa ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n pọ̀jù òsì ní irújú ẹ sáà máa bára bọ̀ díẹ̀díẹ̀ nílẹ̀ ká wá bọ́ sí ẹ̀ka tuntun náà ẹ̀ka tuntun wọn náà ni òun náà ni àkùsáàmù rúùyà mélòó gan ni àlàpínsí àlà mélòó olópínsí tẹ̀ǹkọ́tìlì rúùyà ìlà sàlákàtì àkùsáàmù mẹ́ta òun ni àlàpínsí àásọ mẹ́tẹ̀ẹ̀ta àásì mú ẹ̀rí lórí ọ̀kọ̀ọ̀kan lórí mẹ́tẹ̀ẹ̀ta yìí malak ọ̀rọ̀ tí mẹ́lẹ̀ ìka tó bá ní sọ lójú lójú rẹ̀ eléyìí wàhíyà rúkìá àfẹ́dìkọ̀ ó là ń pè ní aláòdodo wàhíyà bíṣọ nínú ọgbọ́n ilẹ̀ abudi ó sì jẹ́ ìrọ̀ dùnú látọ̀dọ̀ náà ọba subhanahu wa ta'ala fún ẹnu ẹ̀ káwá mẹ́rin jìnnà tá a ní màlẹ́kà ń sọ lóko ìjẹ́ ní kẹ̀kẹ́ wá lórí ọkọ màlẹ́kà ìbí àkọ́kọ́ a ní àwọn àfa tí ní màlẹ́kà yìí orúkọ rẹ̀ ní Siddiqun. Ìjẹ́ ìrìwọ́tọ̀dà Nàbí sallallahu بالرؤيا ملكات الله باتي تي على لا تبقى النبي صلى الله عليه وسلم ما تسمونه كفية ديسي وكبائي توا تي النبي تداكو ملكا على سبحان النبي داكو mọ̀lẹ́kà kan bẹ tọ́lọ̀ bá ti ti àlá kí ni sọ́tì mọ̀lẹ́kà ìmọ̀ ń ṣe àwọn bọ̀. fàdárù ilmi ìpínlẹ̀sìnà ìlàrí kòrò ààrùn tó rò sí ìdúná. gbogbo ìdílé bẹ̀rẹ̀ àti gbogbo àwọn ọmọ àwọn tó ń yàrá lẹ́yìn àwọn ọmọ òbí tí wọ́n ti gbé wọn ní kí èdè ní ọmọ sí ilé ẹ̀kọ́ bàbá ìlú ẹ̀kọ́ yẹn wà lá kí ṣe àlùkò nígbà bàtà ẹ̀ tààbù ṣàbùtà ní ilé ẹ̀kọ́ máa ń bìtà sí ilé ẹ̀kọ́ àánú ẹ̀dẹ̀rẹ̀ fàtí islamic institute of islamic learning and social and islamic studies الحديث يعني ببدا وجاء نفسه في بدر هنا بدر وجمة الشيخ سليمان محمد الاول ابو بلال اول تلقات بها four one four at four one four wọn á ní tàfíìl القران wọn kò gbogbo ìdíbẹ ẹ wọ́pọ̀ àwọn ọmọ yìí dẹ́rẹ́ nílẹ̀ ṣáájú kátó ọ̀sán ìfẹ́ tí mo ṣe níbo ni a ti rí bí jáde jìdá kọ̀ pé àlàfẹ́ من الملكات يا رغبة في في ذلك أجل تترسل مسلم أحمد من حديث جابر بن عبد الله رضي الله تعالى عنه وارضاهما ومن النبي صلى الله عليه وسلم أما وصل جوكا أنا أنا ما رأيت كأني أتيت بكتلة تمر ما لم يرني لجوة فأبدي على díẹ̀ sínú bí ìgbà kan àbí kóńjò kan àtàmúrù wọ́n fẹ́ papọ̀. Ìyẹn tí wọ́n bá ń pè ní kẹtìlá àmọ́ ọ̀jẹ́ nǹkan tí wọ́n bá kó jọ tí wọ́n bá kó díẹ̀ náà rẹ̀ jẹ́ síbi kan ó bá wà kóbi támù díẹ̀ kan sọ́dọ̀ mi jámù rẹ̀ máa ń wá ní kulat tàbí kulat bí ifkan tàbí kwalu tọ́yì abdulkiri rẹ̀ wájú safran ó ní wáńpá gbàgbé rẹ̀ támù rẹ̀ mo bá mú kàn bẹ̀ fa àjámù tó ra fi fámi mo bá jẹun mi mo rún mo rún bí o sọ̀rọ̀ fàwọ́jà tó fi ya nàwátán àzátìní ọmọ inú gbàgbé rẹ̀ làǹpẹ́ nínú àwa mo bá nínú àwa tó kàn bẹ̀ ọkọ̀ mi lẹ́nu ọ̀làfà tó مباتولة مباتولة ثم أخذت أخرى بطلت أمرني فعجمتها مطر منه فوجدت فيها نواة فلقطتها مطر خير تطول جملة مطر مطر ثم أخذت ثالثة مطر فهجمتها mutum nanu gibbi fa da tafiya na watan falafatuwa mutum ko kan da tutun gumi nanu falafatuwa mutum tudanu a bakri da nufa salam ta da titu a gina titu wani da ne kano abduha wani sarauci yanda kuma kwalafin matu a rabbi ne ayatu abakiri ni wúwà jẹ́ ṣúkà lẹ́rí ibà áṣà ìyẹ́sìlámù wàyẹ́bùnà. aláìtúmọ̀ pé àwọn ọmọ ogun tó ọ̀rẹ́ lọ ibì kan wọ́n là wọ́n sì tó kẹ́rù wọ́n kẹ́rù bọ̀. ṣùgbọ́n tí wọ́n ti lọ fẹ̀yẹ̀rẹ̀ kọ́ ọ̀rọ̀ bílan wọ́n para tàbí ẹni kan tí ẹ̀sẹ̀ mùsùlùmí fàyè ṣídì hàn zì mẹ́tàkà yóò dání à lọ́kọ́ lọ́mọ yàtà níbi àwọn ìgbàgbọ́ wọ́n ti padà pàdé ọkùnrin náà dẹ̀rẹ̀ ẹ̀yìn ìṣúná wọn di mẹ́tàk ọmọ ọba tó tọ́kọ́ à ọmọ ẹ̀rẹ́ ti ń tí ànábì sọ bẹ́ẹ̀ arúgbó mọ́ ẹni bí ẹ̀jẹ̀ arúgbó ẹ̀rẹ́ bí ẹ̀jẹ̀ gbọ́lágbá yóò sàn ní nkẹ̀kẹ́ tí wọ́n lè fi fi ilẹ̀ nínú tí ó ti gbé lẹ́nu ànábì sọ̀rọ̀ sọ́lá fàyàdà àwọn wọn فيدعون ربط في له قال صلى الله عليه وسلم النبي وان ده بكر يقول كذلك قال لملك ọ̀kadà bákìrì bí mọ̀lẹ́kà láti sọ fún mi gẹ́lẹ́nu inú àdéhùn ni dọ́là mọ̀lẹ́kà àlà ló ti wá ṣùgbọ́n tó sì dínkù náà lóko àbí sì dínkù kò sí ibi tí ànábì ti pè ní orúkọ kankan ìyẹn jẹ́ nǹkan àkọ́kọ́. sábàá ní ọ̀rọ̀ mọ̀lẹ́kà mọ̀lẹ́kà ìwá rẹ̀ kí jẹ́ ní nǹkan tí òun náà kí ni máa ń ṣe pẹ̀lú àlà mọ̀lẹ́kà tá a pẹ̀lú mọ̀lẹ́kà àlà yìí àtijọ́ àkókò jẹ́ kọjẹ́ sìdìkún táwọn apá kan àfà tí wọ́n sọ pé ń jẹ kọjẹ́ bọ́ ṣùgbọ́n táwọn ọ̀rọ̀ wò bọ̀ a rí i pé àmì sọ̀rọ̀ lọ́wọ́ ló pè kò sì dá ọkọ̀ kankan pẹ̀lú rẹ̀ àwọn ilé ìsìn bẹ tọ́lọ ń sọ ọkọ̀ rẹ̀ fún ànábì gẹ́gẹ́ bí jibril israfil mikael àtẹ̀tọ́lá sọ̀sílẹ̀ ṣùgbọ́n tiẹ̀ mẹ́lákù rúyà ìlàlẹ́pẹ̀ mọ̀lẹ́kà ọ̀rọ̀ ti ti àlá sọ́ọ̀ nìkan ni wọ́n ń ṣiṣẹ́ yìí àbọ̀ náà ní àwọn asọ́mẹ́gbè ọlọ́pọ̀ àwọn asọ́mẹ́gbè sọ́dọ̀ rẹ̀ ní àwọn asọ́mẹ́gbè oríṣiríṣi tí wọ́n jọ máa ṣe iṣẹ́ ìpapọ̀ kí wọ́n ní kókó iṣẹ́ tó ń gàgà máa ṣe iṣẹ́ tí mẹ́sìlẹ̀ ní pé inna Allah subhanahu wa ta'ala yóò tún ní ìwú àlá ahwali bani adama mílẹ̀ láìlè mahfud láti ní pátákó àgbà gbogbo nǹkan tí mo tí mo mọ̀ sọ̀tọ́ àbí àdámà lẹ́yìn tó lọ ń bá fẹ́ mú èdìgé wa ń bẹ̀ láti fi èèyàn bí àkèrè pé mo sì fẹ́ fún ọ́la ọlọ́run bọ́ wà gbé wa fún láti lọ́nà màá fún màá kẹ́ ọ̀wọ̀ fàyà ń sọ̀kùn mìíràn títẹ́ ní tí wọ́n fẹ́ kọ́ wá nǹkan nípa rẹ̀ láti fi èèyàn bí wọn yóò wà lọ́rọ̀ da nǹkan yẹn kọ níbẹ̀ ṣùgbọ́n náà bá dàkọ̀tẹ́ kíní kò ní ọ̀ṣọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà wà yọ gbogbo nìkú lè pèsè fẹ́tìlì mọ́tàlá yóò wà ní gbogbo àwọn ìntẹ́nẹ̀tì ẹ̀fẹ́ nìyẹn yóò wà á padà òwe ìntẹ́nẹ̀tì ẹ̀rí ń títí kò mọ kọ̀kọ́ náà ọba tẹ̀wáta mọ̀lẹ́kẹ́ náà wà pa nǹkan bí òwe tó fi apá òwe bẹ́ẹ̀ni ìbá ti wá fún lójú rẹ̀ ó ń tọ́ wà máa rí àwọn nǹkan tí mọ̀lẹ́kẹ́ àfi ń pa òwe fún bí ìgbà tí wọ́n gbé orí orí ìtàgé wá láti fi nǹkan fààyàn lójú ọ̀rọ̀ pa ibi tí nǹkan báyìí ń sọ̀rọ̀ sí olóléyìí o mọ̀lẹ́kẹ́ wà àtẹ̀sẹ̀ ti pa òwe fún ẹni rẹ̀ ìwé ti jẹ́ wípé ọ̀rọ̀ àlá ọgbà ẹlẹgẹ́ pípẹ́ o ọ̀rọ̀ àlá ọgbà ẹlẹgẹ́ pípẹ́ o àyè ń tẹ́wọ́ ajẹ́rù ìran àkọ́kọ́ yìí tá a pè ní àríyá sọ́ọ́díkọ̀ wàhálà bíṣọ́ àmì ọ̀la ìlà àbùdí ó sì jẹ́ ìrọ̀ dùnú látọ̀dọ̀ náà lọ́ba fún ẹrú rẹ̀. ẹlẹ́ẹ̀kejì òun náà ni hadithu shaitan èyí tó dé wípé èṣù òun náà ni ọ̀rọ̀ yẹn tó fi pa òwe fún ẹni tó sùn tó fi rírì kúrì wàyí àrùn àlùbáfílà òun náà sì ni àlàkálà wàyí àmì tahzir shaitan ó sì jẹ́ ìbánújẹ́ látọ̀dọ̀ shaitan òun náà àátòfò náà wọ́n ṣùgbọ́n kẹfà àpèjúwe kátàrí mú ẹ̀rí wá fún òun kó tó ìpínlẹ̀ àlọ́bí fífọ́ rẹ̀ èyí tó akọ́sọ síwájú náà á sọ bóòlù náà pẹ̀ka èyí náà òun náà pẹ̀ka ṣùgbọ́n ẹ̀rí tí ó bìí jáde tèmọ́ eléyìí oní tó wá nínú sọ́nà muslim ní kìtàbù rúùyà báàbù la yukhbir bítàlá òbí shaytan bihi fil manam hada hadith min hadith jabir ونرضى النبي صلى الله عليه وسلم جوكا فقال يا رسول الله لما أنير يجي فيها لهم إيه إيه رأيت في المنام ما مريم من لجوة كأن رأسي ضرب بأن تجري من السو فتجري بي فتدحرج بالبين كيف فاستبدت على أثري بما تقبله وهو فعلك بو بو بو بو بو بو بو بو بو بو بو بو بو بو بو فقال رسول الله صلى الله عليه وسلم النبي الدو علي لنو لبوي فقال لي عربي النبي وصف لبوي يقول لا تحدث الناس بتلاعب الشيطان بك في منامك اسمه فقل رسيو نبي أمري أولي نبري بري بري بري بري òkútí àwọn yòókù bọ́ọ̀lù ti mọbi orí yìí lọ ojú wọn lè rí ẹsẹ̀ wọn lè gbé àmọ́bà má fi ọkọ rẹ̀ fún ṣẹ́tọ́ mà ọba ti láàrín tọ́jọ́ eléyìí àbàrà máa ń sọ níta àmọ́ ṣe tẹ́yìn bá lálàrú rẹ̀ bóòlù ẹ̀ sì ṣe mọ́mọ́ ìpẹ́ àlàbá ìtọ́wá ìfi ọpọlọ sí é tẹ́sù máa ṣe é fọmọ nàbí adama òní ìwé kejì ni ìwé ẹlẹ́kẹta ó ní hadithu nafsi nǹkan tí èèyàn rò nínú ẹ̀mí èèyàn wọ́n yà máa yọ hadithu lè ìsánù bí nafsa wọn fèlè yọkùbọ̀ irú rẹ̀ náà máa wá tí ó jẹ́ àlà fàyàrá òtí ìmọ̀ náà nìyí wọ́n lè ta òwúrọ̀ àlà nínú òfin wàlà yóò bá rí nǹkan yẹn nígbà tó sùn èyí nǹkan nígbà tó sùn àìmọ́ fúrú ẹ̀ ní ìtumọ̀ irú àwọn àpẹẹrẹ ọmọ náà ní àápàdà ṣàlàyé rẹ̀ tá a bá wá wo nǹkan àkọ́kọ́ mọ́ wọ́tọ́ jẹ́rìí ti àkọ́kọ́ yìí àìrínú àwọn onímọ̀ kí wọ́n pín tó jẹ́ àlá òdodo tó sì fojú hàn gédégédé wàyí àjẹsọ mi lẹnu búwa òun ò jíjẹ kẹlò ń jẹ nínú ìtanilólógún ọ̀dọ̀ Ọlọ́run ọba fún àwọn ànábì rẹ̀ lìkọ́ni ìtàhálà ọlọ́run ọba máa ní sọ̀rọ̀ nù sọ́rọ́tù alifati ẹ̀rí rẹ̀ ó ní làkọ́dé sọ̀rọ̀ kan lọ́wọ́ sọ́wọ́ rú ìyá abìlẹ̀ hakọ̀ ọlọ́run ọba ní mo ti sọ ọlọ́run ní mo sọ̀rọ̀ yìí jẹ́ òdodo ọ̀rọ̀ ti fi hàn ní pé làkàdé kò nílẹ̀ ní mẹ́tẹ̀lẹ̀ harama insha Allah aminin ẹ ẹ fọkàn balẹ̀ ẹ wọ́n bí tiẹ̀ ti lé àpò mẹ́kà ọlọ́run ti hàn lójú wípé àwọn mẹ́kà kódà ẹni wa balẹ̀ ìtẹ́ni wa ti balẹ̀ tààrí ọlọ́run wa tó fi hàn níbi wípé kódà amilina muhalliqina ru'usakum wa muqassirin níbi tí ẹni wa balẹ̀ dé mo tún lè ń gbàtà parí ìjọsìn fọlọ́ wọn ba nù wa ẹ tó ẹlẹ ìrẹwọ ẹlẹ nù wa jẹmọ́ra ẹ gbọ́ ọ̀bọ̀ ọlọ́wọ́ ba sẹ́ni tí ọ̀bà ní ìfọ̀kànbalẹ̀ tàbára rẹ̀ ọ̀balẹ̀ tàbí kò máa rí ìtura sọ wà ní fárí bí wọn ò lè bẹ́ẹ̀ tí ń sáré lọ wọn ò lè bá fárí lẹ́yìn ẹn tí sì rọ fọ́tà wọn ò lè gẹrun fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fi lè hàn àbí sallallahu alaihi wasallam eléyìí jẹ́ igbó kan kódà lára pé ọkàn wọn balẹ̀ ọdún láti bíbá ìfihàn àbí sallallahu alaihi wasallam òun lọ fa nǹkan tí àbíyá ọmọ tọmọ ń nígbàkúgbà tọ́ba mọ́tàlá yóò gbọ́ yálà wá sí mọ́rọ́ ni o yálà wá sí hajj ni o nígbà tó bá fọwọ́ náà rẹ̀ tán yóò wà á dín ọgbọ́n rẹ̀ mú nísàlẹ̀ èyí tó bá lọ́sàlẹ̀ yóò tó gé eléyìí sì jẹ́ nǹkan tí yàtọ̀ sí tí ànábì sallallahu alaihi wasallam tó òun fi wá sí orí rẹ̀ kíríà gbangbangbangba wípé àbúrò àbúrò Umar àti àbúrò náà wọ́n padà gba ẹ̀yìn ẹ̀rọ ọlọ́dọ̀ tiẹ̀ náà tó pọ̀ pọ̀ àwọn èèyàn tiẹ̀ ló ń wọn tí wọ́n fi ń sè wípé ṣẹ́bí ẹ̀rọ sàbẹ̀lẹ̀ àná tí ọba máa nẹ́bì dáadáa àwọn èèyàn sì gba ọ̀pọ̀lọpọ̀ àdéhùn tó ní bá ti pọ̀ ẹ̀rọ gbẹ̀ àwọn èèyàn gbà wá ṣùgbọ́n ẹbí ó kíyà sí wa aláì àti bẹ́ẹ̀ bí ṣe túmọ̀ rẹ̀ fún ọ̀n náà ni àbúrò Umar bẹ̀rẹ̀ pé ẹ̀dùn o nígbà tí Ọlọ́run sọ fún ọ̀nàbí ẹ̀ méjèèjì náà ló kó papọ̀ ó ní لتدخلن المسجد الحرام ان شاء الله امنين محلقين رؤوسكم ومقصرين nígbà tẹ́ bá débẹ̀ ẹ fàárí kódà ẹ tún rẹ̀ ńlẹ̀ ẹni tí ó fàárí ó fàárí ẹni tí ó rẹ̀ ńlẹ̀ ní ibi orí rẹ̀ yọ rẹ̀ ńlẹ̀ ó wá wò ń tó ń pẹ́ ẹbí mo ti fárí ni mo ti ṣèkan sẹ́yìn ìṣẹ́ ìṣẹ́jì ni yọ bá gbá ẹrúgbọ̀n mu yọ bá gẹ́gẹ́ bí ẹ̀mí pé lìyẹ́jìmá à bẹ́yìn náà àlẹ́hálìkì wà tẹ̀sí kó lè bá àjẹpẹ́ bó ti fá lẹ́nu tó rẹ̀ ńlẹ̀ èyí lọ́pàá tí Abdullahi Ubi umar ní fi mahmud yan bí ọgbà rẹ̀ eléyìí sì takò nǹkan tí ànábì ṣe ìgbìyànjú yẹn látọ̀dọ̀ abdullahi bin umar òǹkọ ni wọ́n fi ẹ̀sìn ran ọlọ́run pa eléyìí pọ̀ fún ànábì láti fi dá lójú wípé ìgbàkigbà tẹ́ wọ mẹ́kàì ìfọkàn yín balẹ̀ débi pé ẹni tí ọmọ parí ọmọ parí ẹni tí ẹ̀rọ ẹ̀lẹ́ yọ ẹ̀rọ ẹ̀lẹ́ tẹ́ ẹ̀ sì ní ẹ̀rẹ́ ní kẹ́kẹ́ tí ó sọ wípé kí lẹ̀ ṣe ń bẹ̀ tọ́kàn yín ọbalẹ̀ ọlọ́run sì padà wá sí bẹ́ẹ̀ ọ̀padà tọ́lọ̀ ń bá fún wa ní ẹran gbọ̀n ká fi ilẹ̀ bọ́lọ̀ ń ṣe fún wa ìntí ànábì sọ fún wa nù tó tún àpàlà àkìlẹ̀ kọ́tì yà bọ́lọ̀ ń bá ṣe fún wa ilà àti máa fi rẹ̀ ilẹ̀ fọ̀tí yàwá ṣàtì wọn bá fẹ́ búra lórí nǹkan ẹ̀ka tó bá káwọn la wọn ni la walladhi akrama rijala billiha wọn ní kòrí bẹ́ẹ̀ kódà ọlọ́run ọba tó fi gbọ̀n pàwọn ọkùnrin lé òun ni mo di ní ọ̀la àátẹ̀síwájú láti kíyà gbogbo ìpín tí aláìdodo àkọ́kọ́ tó ń pín sí inshallah ta'ala in kana fil umri baqiya. hada wa وآله وصحبه وسلم تسليما كثيرا جزاكم